kú dédé àsìkò yìí láti kànnì BGI TV ìròyìn àgbáyé ló ń dé sójú amóhùnmáwòrán yín lónìí ti ṣọjọ́ kejìlélógún nínú oṣù kẹrin ọdún 2022 olúwatóbilọ́ba fásùgbà lóníròyìn bẹ̀m̀bẹ̀yẹkẹ ni wọ́n tún pè mí ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà àwọn ọmọlẹ́yìn olúọmọ àti ìtìjábà ni wọ́n bẹ̀rẹ̀ sí kọjú oró mọ́ra wọn nípínlẹ̀ èkó obìnrin kan tó jẹ́ dírẹ́bà nípínlẹ̀ èkó ti ṣàlàyé ohun tójú ẹ̀ rí kó tó lè rówó tọ́ àwọn ọmọ ẹ̀ àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan tá a mọ̀ sí òríwà ló ti kọ́wọ́ ti ọbásanjọ́ lẹ́yìn lórí ọlọ́pàá àpínlẹ̀ tó fọ̀nlé lórí ọkọ̀ elédò kan ó ọmọbìnrin kan pa nílùú Ògbómọ̀ṣọ́ àwọn mọ̀lẹ́bí ọmọ ọdún mọ́kànlélógún kan tó gbẹ̀mí mì ságọ́ ọlọ́pàá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ kan náà ni wọ́n ti fi hànde pé àwọn ọmọ kan ṣì wà ní ọ̀dọ̀ àjọ tó ń rí sọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ń béèrè fún àwọn tó bá mọ̀ wọ́n báyìí àwọn mọ̀lẹ́bí ọmọkùnrin kan eléyìí tí ó gbẹ̀mí mì nílé ìtura kan tí òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ti lọ gbafẹ́ ní ọjọ́ ìsinmi tó kọjá yìí ni wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo iléeṣẹ́ ọlọ́pàá ló yabo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní Ìkòròdú tí wọ́n sì gbá wọn mẹ́ta mú ṣínkún lágbọn ìròyìn ilẹ̀ òkèèrè ààrẹ orílẹ̀-èdè Kẹ́ńyà tẹ́lẹ̀ rí Kibaki ó ti dágbére fáyé ẹ̀ṣẹ̀ yìí ìròyìn eré ìdárayá ó jẹ́ ọgbẹ́ inú fáwọn ọmọ ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lẹ́yìn ìgbà tó di pé àwọn ìràwọ̀ agbábọ́ọ̀lù wọn ti bẹ̀rẹ̀ sí ní ìfarapa kí n tún kẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ má gbàgbé o lójú òpó YouTube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ ẹ pín in fáwọn ẹlòmíín ẹ jẹ́ kí wọ́n mọ̀ ní tẹ̀ ń gbádùn gan níkànnì yìí lójú òpó ti Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti Instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀ wò yẹn tó ń lọ lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yìí lẹ́tẹ̀ wò láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa. ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ìjà àgbòrò bẹ́ sílẹ̀ nípínlẹ̀ èkó láàrin àwọn ọmọlẹ́yìn MC olúọmọ àti ìtìjábà léyìí tó mú kí kò bá ò le eléyìí tó mú káwọn èèyàn bẹ̀rẹ̀ sí káyọ̀ọ́kè kọ́ bẹ́ sílẹ̀ ní agbègbè abúlé ẹ̀gbá ìròyìn ṣàlàyé ẹ̀ wípé ń ṣe ni àwọn tó jẹ́ alátìlẹyìn fún ti olúọmọ ti ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ eléyìí tó jẹ́ alága wọn tẹ́lẹ̀ rí tí wọ́n ti ní kó lọ rọ́kúnlé ìyẹn Musiliu Akínsànyà táwọn èèyàn mọ̀ sí Mc Olúọmọ àti Ìtìjábà tó jẹ́ ti adarí àwọn oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ní ìpínlẹ̀ náà ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí í fi apá jánu bára wọn mú nǹkan lẹ̀ Azeez Abiola Ìtìjábà ni ó jẹ́ alága fún ẹgbẹ́ tàwọn oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ní ìpínlẹ̀ Èkó ọ̀hún léyìí tí ìforígbárí ti ń wáyé ṣáájú lórí ọ̀rọ̀ wọn àwọn èèyàn kan tó bóròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé ń ṣe làwọn ọkùnrin igun méjèèjì ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí kóògùn kóbọn kádà àtàwọn ìjà míì síta láti bára wọn jà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti kó àwọn elétò ààbò lọ síbẹ̀ láti lè fi jẹ kogun omi lágbègbè náà alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin òun ló ṣàlàyé pé àkọlù náà òun ló jẹ́ pé ó ti máa ń wáyé bẹ́ẹ̀ tí kan sì ti kọ́kọ́ wáyé ní agbègbè òkè odò náà ní ìpínlẹ̀ èkó tó sì wípé àwọn kì yóò fààyè gba gbogbo rògbòdìyẹ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ náà. obìnrin kan tó jẹ́ awakọ̀ èrò ní ìpínlẹ̀ èkó rẹ̀mílẹ́kùn ọláìyá ti ṣàlàyé ohun tójú rẹ̀ máa ń rí kó tó kówó jọ fi ṣètọ́jú àwọn ọmọ rẹ̀ ó ṣàlàyé wípé ó jẹ́ iṣẹ́ akitiyan nítorí gẹ́gẹ́ bí dírẹ́bà obìnrin ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ó máa filọ̀kulọ̀ lọ òun àmọ́ tó jẹ́ pé pẹ̀lú akitiyan àìsinmi àti àìsàárẹ̀ òun padà mú nǹkan rílé ó wá ṣàlàyé pé àwọn ọmọ òun ló jẹ́ pé òun ń bójú tó dáadáa ó ní ìkan ti ẹ̀jọ́ ọmọ ọdún mẹ́rìnlá báyìí tó ti wà nílé ẹ̀kọ́ girama tí ìmíì sì wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́ girama ṣùgbọ́n tó jẹ́ ti ìpele ti JSS class ó wá ń ṣàlàyé pé níbi ọ̀rọ̀ dé dúró ń ṣe ni òun ò dúró lórí ẹ̀ nítorí àwọn ìpèníjà eléyìí tí òun máa ń kojú. àjọ kan tó jẹ́ akọ̀wé jàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tá a mọ̀ sí Human Rights Writers Association of Nigeria uriwa ni wọ́n ti fọ̀n sóde lónìí tí wọ́n sì ṣàlàyé pé àwọn tò sí igun ibi tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà tò sí ìyẹn olóyè olúṣẹ́gun ọbásanjọ́ lórí bó ṣe wípé ọlọ́pàá ìpínlẹ̀ nìkan ló tún lè gbà wá sílẹ̀ lásìkò yìí látàrí ìmẹ́ ètò ààbò nàìjíríà tó mì lórí lọ́rùn òríwá fi àtẹ̀jáde ọ̀hún sóde látọwọ́ ẹni tí ṣe ọ̀gá àgbà adarí wọn Emmanuel Onwubiko níbi tó ti ṣàlàyé pé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà lásìkò tá a wà yìí ti forí sánpọ́n tó sì yẹ kí ìgbésẹ̀ akitiyan tètè bẹ̀rẹ̀ nítorí àwọn agbésùmọ̀mí tí ń ṣàkọlù léraléra fún àpẹẹrẹ ó ṣàlàyé pé bẹ́ẹ̀ bá wo ìpínlẹ̀ Kaduna Katsina Zamfara àti àwọn apá abòmíì lápá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe ni àwọn agbésùmọ̀mí iswap ń dojú kọ àwọn èèyàn gan lemọ́lemọ́ lápá bẹ̀ tó sì jẹ́ pé gbogbo nǹkan wọ̀nyí náà ló tún ràn dé àwọn apá bí gbogbo yòókù lórílẹ̀‐èdè nàìjíríà tí ìgbésẹ̀ kánmọ́nkóbo tó sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tí àlàáfíà bá sì fẹ́ máa jọba lórílẹ̀‐èdè nàìjíríà. ọkọ̀ àjàgbé lẹ́jọ́ kan ó ní ó ṣe bẹ́ẹ̀ tó ti mú ẹ̀mí obìnrin kan lọ ní ìlú ògbómọ̀ṣọ́ lágbègbè kan tí wọ́n pè ní tẹ́kì ìròyìn ṣàlàyé ẹ̀ wípé ń ṣe ni ọmọbìnrin náà ló jẹ́ pé ọkọ̀ ọ̀hún ló déédéé sọ ìjánu rẹ̀ nù lẹ́yìn ọ̀rẹ́yìn tó sì padà tẹ̀ ẹ́ pa ìròyìn ṣàlàyé látọwọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà tí ń bójútó pápá kọ̀ọ̀kan lágbègbè náà ìyẹn alàgbà Ọpẹ́yẹmí George ó ṣàlàyé bọ́rọ̀ ṣe rí nítorí ó ṣàlàyé bó ṣe ṣojú òǹkòrò tó sì wípé ń ṣe lè jánu ọkọ̀ náà kò ṣiṣẹ́ mọ́ lásìkò tí ìjàmbá burúkú ọ̀hún tó wáyé. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn kan ti bẹ̀rẹ̀ sí í fi ẹ̀sùn kàn wípé wọ́n ń ṣekú pa ọmọ ọdún mọ́kànlélógún kan lẹ́yìn ìgbà tí wọ́n ti nà án lójú ikú ìròyìn ṣàlàyé wípé ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ kan tó jọmọ ọdún mọ́kànlélógún torúkọ ẹ̀ ń jẹ́ Olúfẹ́mi Oríyọmí ó ní wọ́n ní ó wà ní akólú àwọn ọlọ́pàá lẹ́yìn ìgbà tó di wípé àwọn ọlọ́pàá gbá òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan mú táwọn náà ń jẹ́ Kẹ́hìndé Ọláyàdé ọmọ ọdún márùndínlọ́gbọ̀n àti Raimi Sheriff ọmọ ọdún mọ́kànléní ogún eléyìí tí wọ́n ní wọ́n ká ọkàn ènìyàn mọ́ wọn lọ́wọ́ lópòpónà Òṣogbo sí sí ọgbà fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ eléyìí tí ń bẹ ní ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n sì fẹ̀sùn ìfiniṣètùtù ọlà kan wọ́n bẹ́ẹ̀ bá gbàgbé nínú àtẹ̀jáde kan eléyìí tí alukoro fúnléṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá tó fi sóde ló ti ṣàlàyé wípé àwọn wọ̀nyẹn ni wọ́n gbá mú ṣíkún lẹ́yìn ìgbà tí wọ́n bá ọkàn ènìyàn ní ọwọ́ wọn nígbẹ̀yìngbẹ́yín tí ọ̀kan nínú wọn padà gbẹ́mìí mì sí ilé ìwòsàn lẹ́yìn ìgbà tí wọ́n gbá wọn mú àmọ́ àwọn mọ̀lẹ́bí ti bẹ̀rẹ̀ sí faraya lásìkò yìí tí wọ́n sì wípé irọ́ gbu níléeṣẹ́ ọlọ́pàá ló pa lórí ẹ̀ táwọn kì yóò sì gba èyí rárá nítorí àwọn fẹ́ ìdájọ́ òdodo fún ọmọ àwọn nítorí kì í ṣe ẹni tó níwà burúkú lọ́wọ́. ẹ̀wẹ̀ ẹ̀ka kan nípínlẹ̀ ọ̀yọ́ tó wà fún tó ń bójútó ọ̀rọ̀ àwọn obìnrin ló ti fọhùn sóde tí wọ́n sì tún rawọ́ ẹ̀bẹ̀ sáwọn òbí gbogbo láti tètè wá wo àwọn ọmọ kan tó wà ní akólú ọ̀dọ̀ àwọn léyìí tí wọ́n ní àwọn ọmọ ọ̀hún ni wọn ò tí ì rí àwọn òbí wọn lẹ́yìn ìgbà tí wọ́n sọnù tí wọ́n sì ti gbé wọn wá sí ẹ̀ka ọ̀hún nínú àtẹ̀jáde eléyìí tí ẹ̀ka tó wà fọ́rọ̀ àwọn obìnrin ọ̀hún tó fi sóde ni wọ́n ti ṣàlàyé pé ní oṣù keje ọdún 2021 ni wọ́n rí ọmọ kan ní ibùdókọ̀ kan tó jẹ́ ti wema eléyìí tí ń bẹ ní gbági nílùú ìbàdàn lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n kéde ẹ̀ síta gbangba ni wọ́n padà rí òbí kankan kọ́ yọjú wípé òun ló ni ọmọkùnrin náà wọ́n á ṣàlàyé pé irú ẹ̀mí tún ṣẹlẹ̀ báyìí pẹ̀lú ọmọbìnrin míì eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún rí ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún 2022 tí wọ́n tún wá ń béèrè fún ẹni tó bá ní ọmọ láti tètè kàn sí àwọn báyìí nítorí àwọn ọmọ òun ti ń wà lọ́dọ̀ àwọn ó ti ṣe díẹ̀ tí wọn ò sì tí ì rí ẹnikẹ́ni náwó síta wípé àwọn làwọn lọ́mọ èyí gan ló wà nínú àtẹ̀jáde ọ̀hún tí wọ́n ti ṣàlàyé síwájú wípé káwọn òbí kó bẹ̀rẹ̀ sí máa ṣàbójútó àwọn ọmọ wọn lóòrèkóòrè kó má di pé àwọn ọmọ yóò kàn déédé máa pòórá lójijì lágbègbè ọ̀dọ̀ wọn. àwọn mọ̀lẹ́bí ọmọkùnrin kan tóun náà kọ̀wọ́ rìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ ṣe fàájì lọ́jọ́ ìsinmi tó kọjá eléyìí tó padà gbẹ́mìí sílé ìtura ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í pariwo síta tí wọ́n sì wí pé ń ṣe làwọn fẹ́ ìdájọ́ òdodo fún ọmọ àwọn lẹ́yìn ìgbà tó ti gbẹ́mìí mì nígbà tó lọ sílé ìtura kan eléyìí tí wọ́n pè ní Rajok tí ń bẹ ní Rumuokoro ìròyìn ṣàlàyé ẹ̀ síwájú wípé ọmọ ọ̀hún ni wọ́n sọ pé ó gbẹ̀mí mì sílé ìtura ọ̀hún lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n sì ti ń béèrè fún ẹ̀rọ akáǹkan sílẹ̀ akáwòrán sílẹ̀ táwọn CCTV látọwọ́ ilé ìtura náà àmọ́ tí wọn ò padà fi sóde títí dàsìkò yìí bàbá ọmọ náà eléyìí tó ní ìpèníjà àti gbọ́ àti àti àti sọ̀rọ̀ òun ló ti bẹ̀rẹ̀ sí í béèrè fún ìdájọ́ òdodo lásìkò yìí ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tọ́lọ́rìn lórí ẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó lágbègbè ìkòròdú ti ṣe bẹ́ẹ̀ lọ tọpinpin àwọn tó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan níbùdó ìfarasin kó wọn sí eléyìí tí wọ́n ti padà ráwọ́ tó àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìròyìn ṣàlàyé pé látàrí ikọ̀ ìfimúfínlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí tọpinpin lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n sì ráwọ́ tó àwọn mẹ́ta kan àwọn mẹ́ta tí wọ́n ráwọ́ tó ọ̀hún ni wọ́n ní wọ́n bá oríṣiríṣi àwọn nǹkan lọ́wọ́ wọn bí àwọn ìbọn ìbílẹ̀ bíi méjì àwọn ìbọn míì bíi mẹ́rin tó tún fi mọ́ àwọn oògùn abẹnugọ̀ngọ̀ fìlà àti àwọ́ọ̀dù kan ìyẹn àmì ẹ̀yẹ eléyìí tí wọ́n tún ń fúnra wọn ìròyìn ṣàlàyé pé àwọn afurasí ọ̀ni olúwaṣeun michael ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n táwọn míì á máa pè ní kódẹ̀ adédọ̀tun jẹ̀lílì ọmọ ọdún márùndínlọ́gbọ̀n àti solomon solomon moses tó jẹ́ ọmọ ọdún méjìlélógún wọ́n ṣàlàyé pé ìsọfúnni eléyìí táwọn gbà ló ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ láti lè ṣèyí iléeṣẹ́ ọlọ́pàá wá ṣàlàyé pé ńṣe làwọn túbọ̀ rọ àwọn òbí àti àwọn alágbàtọ́ àwọn ẹlẹ́sìn àti àwọn ọ̀dọ́ọ̀lú láti túbọ̀ máa ṣọ́ra ṣe kí wọ́n sì yé máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ eléyìí tó lè sọ wọ́n sínú inú ẹgbẹ́ òkùnkùn tó sì jẹ́ pé yóò padà lẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní àwọn afurasí ọ̀hún ni wọn yóò padà gbé lọ síwájú ilé ẹjọ́ lẹ́yìn ìgbà tí ìwádìí tọ́lọ́rìn bá parí lórí ọ̀rọ̀ wọn ìròyìn ilẹ̀ òkèèrè ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè kẹ́ńyà mwai kibaki ó ní ó ti fìgbà kan rí darí ilẹ̀ kẹ́ńyà fún àwọn àsìkò kan tó sì ti padà gbẹ́mìí mì ìròyìn ṣàlàyé ẹ̀ wípé ó gbẹ́mìí mì lọ́mọdún àádọ́rùn-ún gẹ́gẹ́ bí ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè kẹ́ńyà lọ́wọ́lọ́wọ́ yìí Uhuru Kenyatta ṣe fi léde lónìí ló ṣàlàyé pé ó jẹ́ ìpàdánù ńlá fún ilẹ̀ Kenya láti ṣọ̀fọ̀ ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ọlọ́run lòíṣà ẹgbẹ́ kìbákì òun ló ti tukọ̀ orílẹ̀-èdè náà láàrin ọdún 2002 sí 2013 tó sì jẹ́ ààrẹ ẹlẹ́ẹ̀kẹta ààrẹ kìbákì tó ti jẹ ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún ò ní wọ́n ní ó dá muṣemuṣe tó sì jẹ́ àtọ́ba tẹ́lẹ̀ nírú ipò adarí eléyìí tó dì mú kó tó sípò padà ìròyìn eré ìdárayá ọgbẹ́ ọkàn ló jẹ́ fáwọn ọmọ ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lásìkò yìí pẹ̀lú bí àwọn tó jẹ́ agbábọ́ọ̀lù wọn kan tí múṣemúṣe wọn sì dá múṣemúṣe ṣe bẹ̀rẹ̀ sí ní ìfarapa tí kò ní jẹ́ kí wọ́n tún lè máa kópa mọ́ nínú àwọn ìdíje eléyìí tí ó tún máa wáyé Antonio Rudiger àti Matteo Kovacic ni àwọn míì eléyìí tí wọ́n tún fi hàn dé wípé wọ́n tún ti farapa tí wọn ò sì ní lè kópa nínú àwọn ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ míì ọjọ́ iwájú èyí lópin ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí lójú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede mọ̀ TV ẹ subscribe ẹ like ẹ ẹ pín fáwọn ẹlòmíín ẹ jẹ́ kí wọ́n mọ̀ ń tẹ̀ ń gbádùn níkànnì yìí lójú òpó Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀ ń wò yẹn tó ń lọ lọ́wọ́ ọ̀sàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ́ẹ̀tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa ẹgbọ́n àkókò oníròyìn ńlẹ̀kan sí kí n tó lọ mo ti kà á fún yín pé àwọn ọmọlẹ́yìn olú ọmọ àti ìsìjábà ti kọjú oro síra wọn ń èkó ẹ̀rí gbọ́ wípóbìnrin kan tó jẹ́ dírẹ́bà nípínlẹ̀ èkó ṣàlàyé tójú ẹ̀ rí kó tó fọmọ lóúnjẹ mo tún mú wá fún yín wípé àjọ kan tó jájà fẹ́tọ̀ ọmọnìyàn òwíwà kọ́wọ́ ti ọbásanjọ́ lẹ́yìn gbígbẹ́kẹ́sí fọwọ́rọ́lé lórí ìpinnu ọlọ́pàá ìpínlẹ̀ mo tún kà á fún yín wípé ọkọ̀ elédò kan ló ṣekú pa obìnrin kan lu Ògbómọ̀ṣọ́ mo mú wá fún yín wípé àwọn àwọn òbí ọmọ ọdún mọ́kànlélógún kan nípínlẹ̀ Ọ̀ṣun tó kú ságọ́ ọlọ́pàá ni wọ́n ti faraya lásìkò yìí mo tún kà á fún yín wípé ẹ̀ka kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké gbàjarè sóde wípé àwọn ọmọ kan ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n sì ń wá àwọn òbí wọn báyìí mo tún mọ wá fún yín o wípé àwọn mọ̀lẹ́bí ọmọkùnrin kan tó kú sílé ìtura ti ń béèrè fún ìdájọ́ òdodo mo tún mú wá fún yín wípé iléeṣẹ́ ọlọ́pàá ló ti ráwọ́ tó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn níbùdó òfarasinko wọn sí nìkòròdú mo mú wá fún yín lágbọn tí ròyìn ilẹ̀ òkèèrè wípé ààrẹ orílẹ̀-èdè Kẹ́ńyà nígbà kan rí Kìbákì ó ti dágbére fáyé mo tún kà á fún yín wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ti pàdánù àwọn tó jẹ́ ìràwọ̀ wọn pẹ̀lú bí wọ́n ṣe farapa tí wọn ò sì ní lè kópa nínú àwọn ìdíje ọjọ́ iwájú míì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 I want one in a million.